going to look her best every day. Mm. In fact, go send to my bait ọmọ mi ní class. Mm. I mean, look at my daughter. Talu Ta Yeah, I trust. She's you. an angel. Hey baby girl, very <laughs> ló jọ. Báàgì ọmọ mi dà, o ah, No, mo ṣe bí o máa So, máa baby, bébì, máa tún gbé báàgì, máa handbag me. Mama máa bínú nìyẹn, o dé. Ó yà jẹ́ kí n lọ gbé ṣe. Bá mi ní darling, darling gba kí. Bá mi ní dìkà kó wá ṣílẹ̀kùn kó ah, Mi fẹ́, ah mi ìfẹ́ kó o dúró náà ni o mi ìfẹ́ kó o dúró ni mò ń sáré ṣe kó o tó dé di yẹn máa bẹ́ẹ̀ sìn. àìka nǹkan sí ènìyàn ló mẹ́ta jẹ̀bi ó okùn tó gùn ó ibì kan ló ti gùn wá ó bí kèrègbè bá fọ́ ó dèrò àpìtàn ni ó ọ̀rọ̀ àdéhùn ẹgbójú bá yẹjú kóhun bá yẹ o ṣóhun náà fi ń pètè ibì kan ọ̀rọ̀ ayé yìí ò jọra wọn àṣírí ló ń yá ayé po báyébáyé wà yékéyéké àrònú lẹ́ẹ̀mejì o àtọ́lẹ̀ ohun tẹ́ bá tó ní ẹ tó ohun tẹ́ bá wọn ní ẹ mọ́ tẹ́ bá ń tó ní ẹ tó ohun tẹ́ bá ń wọ̀ ní ẹ mọ́ bójú bá yẹjú kóhun máa ṣe ẹ o. ká tó ṣàdéhùn kàrò dáadáa o. báyìíyá báyìíyá báyìíyá báyìíyá báyìíyá ẹ̀yìn àparò. ẹ̀rọ ẹ̀fọ́ ẹsẹ̀ bẹ́ẹ̀ o. ẹlẹ́fọ̀ọ́ yìí ti dé o. ọ̀rọ̀ yìí ẹ rẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ o. ìyá Yusuf ẹlẹ́fọ̀ọ́ yín ti dé o. ó dọ̀la òkè. ẹ rẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ o. ẹlẹ́fọ̀ọ́ yín ti dé o àwọn tẹ bá wọn ní ẹ mọ òun. ẹ rẹ fún ẹsẹ bá ọ. ohun tọ́pọ̀ fi ń fogun wọlé. ẹlẹ́fọ̀ọ́ rèé ah, o. kúrúkúrú ojú ọ̀hún o ẹ rẹ fún ẹsẹ bá ọ. ẹ rẹ fún ẹsẹ bá. àríkẹ́ ẹ̀fọ́ ah, ah. bóun ni. bọ̀dá délé. àríkẹ́ ẹ̀fọ́. <laughs> ẹ̀yin lẹ ń pè mí. èmi ni sọ wàá lọ gbọ́n tẹ́lẹ̀ ni. mi ẹ má bínú èmi náà ṣáàyè ṣe fẹ́ rẹ̀ ẹ̀fọ́ ni ẹ̀fọ́ èlò lè fẹ́ ra. kódà èmi gangan kan mo fẹ́ rẹ̀ fọ́ àwọn síàmà mi ni wọ́n fẹ́ rẹ̀ fọ́. síàmà síàmà. síàmà nù mí. <laughs> bọ̀dá délé ah, ẹ̀yin àtàwádá yìí yìí pọ̀ ta ni chairman. sọ wàá lọ́ọ̀dà yàn mọ́ ọmọ chairman lágbègbè. chairman. ah àríkẹ́. ẹ wo wo bọ̀dá délé ẹ dá mi lóhùn ta ni chairman. ọ̀dà mo fẹ́ jọ lójú. ok. èló gan gbogbo ẹ̀fọ́ rí ẹ̀. <laughs> ẹ jẹ́ kọ́kọ́ rẹ́rìn lọ ẹ̀fọ́ rí mi yìí owó ńlá mà ní. alẹ́ ló ní. ah bọ̀dá délé ẹgbẹ̀rún méjì òun lọ́jà tó wà lórí mi. sọ́lẹ̀bù. two thousand naira. péré ìwà jọ lójú. ah sọ́dọ̀ àwọn sáà màmí tí mo sọ ẹ̀ bọ́n bá rẹ̀ fọ́rí rẹ̀ tán ah, bọ́ wá ṣeé ṣe wọ́n ra ọmọ àmọ́ wọ́n fún five thousand fẹ́fọ́ rẹ̀. ẹ kí lẹ sọ. iye ah, ah. tí mo mọ̀ mo sọ wọn o jẹun wá jọ lójú ah, wọ́n lè fún ọ ten thousand. bọ̀dádélé ẹ wò ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín tó bá yé páwọ́ àdàlẹ̀ ń bá mi ṣe ẹ jẹ́ n tètè máa lọ kí n lè tajọ orí mi yìí tán ibi tí mo sì fẹ́ fẹsẹ̀ rìn dé sí jì ẹ má bá mi ṣàwàdà mọ́ owó ṣé lóòótọ́ wọ́n máa fún mi. sọ̀ọ̀sì tán sọ̀ọ̀sì tán àríkẹ́ dààmú lọ bẹ́ẹ̀ fọ́tẹ́ ah. àná bọ́fẹ́ ó yá ó yá. wọ́n á rí ìyanu àyàrá ọjà. ṣé lóòótọ́. àríkẹ́ kí ló fi ṣeré. tí mo wá káàkiri látàrí. àná ọjà lọ. ìtàn kankan. gàdìlú dẹ̀ dá yín. ẹ̀yin lẹ fọ́ tó bá pẹ́ ẹ̀fọ́ ni kò yẹ kẹ́ kún un mẹ́rin. ìyá àdìo gẹ́gẹ́ tí màá fóun ti gbaná mu lánàá. alẹ́ yìí lẹ fọ́ ẹ̀yìn lẹ fọ́ lánàá. sámà sámà ọ̀nù àríkà mo gbédè yìí o mo gbédè. ó mọ̀ mú ni àríkẹ́ àríkẹ́ àríkẹ́ àríkẹ́ kà á bàjẹ́ fún ọ. àṣẹ. wojú mi kà á yọ. àṣẹ. Ah, <laughs> má bínú ọmọ kẹtí inú yẹn bá ti dòdò. ọmọ àríkẹ́ débi. ọgbà yìí. Ah. àríkẹ́. Ah. lẹ́bí ṣeré. àmọ́ àríkẹ́ ọtí wa dá wa dúró síbi látẹ̀kàn. ṣé mo dé má bínú pé mo ti dá yín. ọmọ kan tó ṣẹlẹ̀ ni arẹwà bíi tirẹ̀ kò yẹ kó mọ kirikiri nínú òrùn báyìí ọjọ́ ni ṣé nísùn àríkẹ́ ṣé èèyàn lè kiri òrì nínú òrùn ni. ọjọ́ ọjọ́ wo ọjọ́ tí ò ní kún kankan. àríkẹ́ yé ìgbà lẹ́nu rẹ kí n sọ lórí hmm. àríkẹ́ ọmọ ìyá rẹ ni Ọlọ́run ló bá kọ ọmọ ìyá rẹ nítorí mo nífẹ̀ẹ́ rẹ ju yá mi lọ àṣírí kan tí ì sọ fún gbogbo yín nínú àṣírí kan tí ì sọ fún yín nínú hmm. mo nífẹ̀ẹ́ rẹ ju mo ṣe nífẹ̀ẹ́ yá mi lọ hmm. ọgbọ́n àyíká kò yẹ kí o pé ẹni tèmi fẹ́ fẹ́ hmm. ni o máa kiri ẹ kí ló ń tàn án kiri ẹ̀fọ́ kiri ewédú ohun dídì ìyàwó tí mo fẹ́ fẹ́. Ah! kò sí bọ́sẹ̀ kiri ẹ̀fọ́ tí wọ́n lò nípa tàbí ẹ̀fọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe rí ni ọ̀yọ́ ah, ni pẹ́ẹ́lẹ́ bọ́ sọ hmm, ọ̀yọ́ ni. Hmm. ṣọ́pọ̀ rí nǹkan ni ṣọ́pọ̀ rí nǹkan ni o àríkẹ́ ah! kò sí nǹkan tó o bá fẹ́ kò sí. bọ́dà délé ṣe fẹ́ rẹ̀ fọ́ ni. àríkẹ́ àríkẹ́ àríkẹ́ ọ̀sìn sí mi abájá ẹ ohun tí sọ̀rọ̀ ẹ̀fọ́ látẹ̀ nǹkan tí mo ti dé. dákun ilé ayé ta wà nù rẹ̀ kí la wá sí àwa nájà ni wọ́n sì ná alága sì nájà lọ́wọ́ ó sì farabalẹ̀ ara ẹjọ́ mọ̀ ẹ̀ lójú. ṣé ẹ sọ ni à ń kí ansa olóòmọ ẹni ó kú ẹ wọ ọmọ tá à ń bá sọ̀rọ̀ kò má yìí mí nì sọ bí mo ṣe jẹ fún sọ bí mo ṣe jẹ fún. àríkẹ́ hm, ní sùúrù ṣé gbogbo ẹ̀fọ́ gbélé àtiwọ́gán èló lówó orí rẹ̀ èló lówó orí ẹ̀ ah, mélòó ń gbogbo eléyìí. kò yẹ kó ṣe pé wùwẹ̀ tó ọmọ tí mo ti ti mo nífẹ̀ẹ́ ní ọmọ àní ọ̀farabalẹ̀ ṣé wọ́n bí ọ́ ṣe ṣe kó tẹ̀fọ́ kú ni ẹ́ àní ọ̀farabalẹ̀ èmi ni ń bọ́ sọ̀rọ̀ owó wà ọlá wà mo tún mọ̀ yẹn ṣé lókè òkú lábẹ́ sọ́dọ̀ àbí nínú ìlú tá a wà yìí. ẹ̀yin jẹ̀bi àmọ́ bùrọ̀dá délé ẹ̀ṣẹ̀ mi gan ṣá. lọ́nà wo. ẹ̀ṣẹ̀ mi gidi gan ẹ̀ṣẹ̀ lẹ̀ dá mi. ọ̀nà wo. torí tó bá jẹ́ pé ẹ̀dá mi dúró ìwọ̀nba àsìkò tí mo ti lò ń bíbá yìí má ti fẹ́ tẹ̀ ẹ̀fọ́ mi tán ṣé ẹ̀fọ́ ni wọ́n bá mi sọ yìí ẹ kó owó yín lọ kẹ lọ fi tọ́jú ilé yín. àríkà ni ọ wá. lórí pé mo pè ọkọ wá sórí ire. Ah, ọ̀dà alága mọ̀. Ah. délé délé lé ọmọ lọ. mọ̀jọ lè lọ mọ̀jọ lórí àwọn mi wà tó pé ní ọlọ́run kalẹ̀ kọ pé òsì náà fẹ́ẹ́ ṣe ní ayé wọn. Hmm. èmi lè lè gbà. kódà ìyàwó mọ́lá ìyàwó tún mọ́lá. àrẹ̀mú ọ̀rẹ́ mi ọ̀rọ̀ kan járe rẹ̀ ló ta ìyá mi kí sì ń gbé mi nú bí kí n fọ́. Adigun ó ti bẹ̀rẹ̀ nìyẹn ó ti bẹ̀rẹ̀ nu ó mọ̀ pé mi ò lọ́kàn tó tó gbogbo owó eléyìí. ṣùgbọ́n òun ṣe tóbi tó ẹnu láfi sọ wí fún mi kí n gbọ́. ọ̀sẹ̀ ọ̀rọ̀ àríkẹ́ ni ọmọ rẹwà púpọ̀ ó sì wù mí kí n fi ṣaya. àríkẹ́ àríkẹ́ wo ni. ọmọ tí ń gbé lọ́dọ̀ ìyá àgbà. Ah, ah, ah. àríkẹ́ mi ò tiẹ̀ ló ń jẹ́ lóòótọ́ ṣé lóòótọ́ ó sì sún òun nǹkan tó ń sọ yìí. àà ṣé mo fọ̀rọ̀ ara mi ṣeré ni ọ̀rọ̀ tó tóbi bàtàbàtà bá níwàá máa fi ṣàwàdà ó wù mí kí n fọmọ táyà ni. tó bá jẹ́ ti tàbí kẹ́kọ̀ọ́ lóòrò ṣe bí òòsà kan jù nǹkan jù. àmọ́ ah, fọ ọfẹ mi kolokolokolo kiri kọjá ń sìn. yọ gbà bí kọjá. ajé. Ah, kọ́ wa mọ̀ gbà bí kọjá bọ̀rọ̀ gan-an mọ́ nísìnyí kọ́ pẹ́ kó lo wákàtí kan kó lo gún wákàtí ibi ni ọba mi. àyìnlẹ́ o ti fáàrí kẹ. tọpọlọ. ajé ń gbọ́ ṣebí ìwọ ò kanjú. wọ́n ah. mm, fọ́. Ayinde. ọfẹ sẹyìn fún mi tán. Ayinde ayé ẹ ti ta dànù tó yóò bí. mà wá gbọ́ tọ́ba wo èrí bẹ́ẹ̀ tọ́ba kọjá lóòótọ́ ìfẹ́ rí ó lé kan sí lókàn àyà mi o. aláwo ti fi àrùn kẹ. lóòótọ́. wọ́n lọ́ọ̀bù mi sí. lóòótọ́. o ti fi àrùn kẹ. ọ̀rẹ́ là ó mọ̀ ọ̀rẹ́ là ó mọ̀ ṣe àwa ò já mọ́ o. o ti rí bẹ́ẹ̀ àmọ́ tọ́mọ ọba kọjá yọ̀dà wà lálẹ́ o. ṣé mo ti sọ̀kan fún ọ bí ko. apẹ̀rí akọ̀rọ̀ já kún. já tẹ̀lé já ẹlẹ́ẹ̀fọ́ rèé o gbogbo ilé ẹlẹ́ẹ̀fọ́ ti dé o. dáadáa ní ṣe fẹ́rẹ̀ fọ ni. afẹ́rẹ́ ẹ̀fọ́ àṣekún rẹ̀ fọ́. ẹ ní méjèèjì náà ewé aṣọ taṣọ ni eh, hmm, kò rí bẹ́ẹ̀ ah, àríkẹ́ ọ̀rẹ́ mi àdìgún ló fẹ́ rí o. sórí àríkẹ́ ọ̀dà lọ́mọbìnrin o tó wá rí látijọ́ tí mo ti jíǹde orí ẹni mi tí mo ti fojú kàn báyìí hmm. ọlọ́run kàn fẹ́ afẹ́fẹ́ ẹ̀fẹ́ rẹ ọ kàn fẹ́ lù mí ni. bẹ́ẹ̀ ni. ọ kọ́kọ́ dàbí ìjì lára mi ọ já rìnrìn. ṣùgbọ́n nígbà tí ó balẹ̀ tán mo lajú ìwọ ọmọ orí. jẹ́ ah! ọmọ yìí mọ̀ dáa kéèyàn fi ṣayálé o ó wù mí kémi àti ẹ ká mọ̀ fẹ́ra wa kọjá yálẹ́ dẹ̀ mi. ọ sì gbàdúrà ẹ̀ mi kọ́ lọ ẹ̀. gan bọ̀dá délé bọ̀dá délé. ẹ ẹ délé kọ́ ló kọ mi àdìgún lèmi. ṣé tí kìí ṣekúṣe tẹ́ fi ṣẹ̀mí lọ́wọ́ báyìí mo ti mọ̀ ń pín nǹkan tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí bákùbà ni mo máa bá pàdé káàkiri. Ah, ah, àwọn ń pa àríkẹ́. àwọn ìbú kan jẹ́ wọn bábàkùbà ìbá dáadáa lọ. sọ wọn máa bó ṣe dúró ni. kó tó lọ́mọkùnrin tí ó ga tó báyìí tí ò ah! irú ọṣẹ wo wá mú wá fi wẹ̀ láàárọ̀ yìí báyìí. ẹsẹ̀ dáadáa lọ wẹ̀ ẹsẹ̀. ìyẹn ilé lọ́rẹ́ mi. dáadáa lọ wẹ̀ kí ni sọ̀rọ̀ mi. kí ni wọ́n bá ìyàwó mi sọ. ta ìyàwó yín. Ah ẹ wò ẹ ṣọ́ra yín o ah. ó fẹ́ pé ẹ̀yin méjèèjì ẹ ṣọ́ra yín gidigidi gan. àríkẹ́ mi rẹ torí bórí rẹ ti burú sẹ́rí pé ti déyàwó mi ò bínú lọ nísìnyí. kí ló ń bá ìyàwó mi sọ bí. ṣé ẹ ya wèrè ta ni ìyàwó yín. tẹ́mi bá yàwó jẹ lọ. bàbá rẹ tó dara wọ̀lú yìí ló ya wèrè. yíwẹ̀ ẹ wọ bàbá rẹ dà wọ̀lú yìí. sára yín lè tọ́ dàbí ilé kan àgbàna kí ni wọ́n ti burú. àjà ṣé agbẹnu rẹ bọ̀ sẹ́mi la já. ọ ajá sí agbẹnu ọbọ ọfẹnu ọra. láàrin ìlú náà àwọn esekese wọn mọ ilé tó sọlórí burúkú ti ń pa plọ́ọ̀gì yìí náà. ẹ ẹ tó fún mi pọ́ ọmọ yìí ó tún wù ọ náà. wọ́n ti dáwọ́ pẹ̀lú wọ́ọ̀ tó kò sí kẹ́yìn kẹ́yìn máa wù mí lẹ́dẹ̀ẹ́ kó wù ọ ni. sórí burú ni. ẹ burú ni. bàbá o. ẹ̀lẹ́ ọkọ mi ẹ̀lẹ́ ẹ mọ bínú yóò tó dé o ah. yóò tó dé mo ní ó yá bá òun kiri ọjà lọ ni kó bá kiri ẹ̀fọ́ lọ bí tí eh. kiri rẹ̀ gbogbo tó bá sì pa náà láà fi jẹun. àwọn bá yóò ṣe gbogbo yẹn mọ́ ẹ má jẹ́ kí ìjọba mú yín o ah, ah, hmm. n tó ń gbìyànjú àti sọ ni pé kò lẹ́tọ̀ọ́ bó ṣe kiri yẹn. torí kíni ìwọ náà sì sọ fún wípé tó o fi wọlé ìwé gíga lọ́ọ́ mọ́ bá mi kiri hmm? ọ̀ sọ fún. bẹ́ẹ̀ ni bí wọ́n mi ṣe sọ ni mo wọ secondary school báyìí mo ṣe ń kiri epo pupa <laughs> ṣùgbọ́n màmí a lè fi ìgbà tiwa yẹn wé sìn o ah no no no no no ìgbà tójú sì dúdú díẹ̀ nìyẹn gbogbo nǹkan ti yàtọ̀ ń sìn ẹ́n àti gbogbo ẹ̀ ṣe tó àwa ẹ̀ lè tó àwọn ọmọ ọ̀sìn rẹ̀ ọ̀tọ̀ nìkan ló máa pè. moreover <laughs> tí gọ́fìmẹ̀ntì bá mú ọmọ tó gbé igbá sórí tó ń kiri hmm. wọ́n máa mú wọn báyìí wọ́n máa mú wọn lọ sí home ibi tó ti máa ń tọ́jú àwọn ọmọ àwọn òbí òde ní rí mọ́. Eh? yes. táńtó bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ ọmọ mi lọ́wọ́ mi àyíká ẹ̀ tèmi kò sẹ́ni tí ó gbọ́ ọmọ mi lọ́wọ́ mi <laughs> mo tó bẹ́ẹ̀ <laughs> yóò tó dé. ẹ wò ṣeré ìsàtẹ̀fẹ́ ṣe àfẹ́ràn ìlẹ́rù ìyẹn gan ló máa jẹ́ kọ́kàn yín balẹ̀ mo lè fi ń dá yín lójú pé gbogbo nǹkan tí àṣèlérí pa máa ṣe fún pátápátá ọgbẹ́ la máa ṣe ṣẹ́rí ayé tẹ̀sìn ò jẹ́ ìròdí ẹ̀ máa jẹ́ òun ẹ̀ máa jẹ́ sí gbogbo nǹkan tí mọ́mí ẹ̀yìn ẹ̀gbọ́n mi tán lè ṣe fún yín òun á ṣe fún yín jù bẹ́ẹ̀ lọ mọ́mí ẹ̀gbọ́n tẹ́ ṣáà máa ṣe ìyàwó mi ni kẹ́ ṣáà fàlẹ́ lọ́wọ́. so I can become your nanny right. Hmm, bẹ́ẹ̀ ni obìnrin ló mọ ọmọ tọ́jú aya mi dákun hmm. kò bá ń tọ́ dáadáa o hmm, ọmọ dáadáa náà sì làríkẹ́ ọ̀gbádùn rẹ̀ <laughs> ọmọ ṣẹ́ léṣe bíi kàzí nǹkan. <laughs> <laughs> ọ̀sẹ̀ àmọ́ fún lóúnjẹ oúnjẹ ni ah, ah. yóò jẹun dáadáa. Ah, ẹ ṣeun ẹ ṣeun ọdẹ ọdẹ káàbọ̀ kọ mi ó kọ ọrọ̀ ajé. <laughs> ọta gbogbo rẹ tán. mo ti ta tán. bẹ́ẹ̀ ntì ẹ̀ rí báńkówó mi báńkówó mi. wọ́n wọ́n wọ́n ìwọ owó ti ń dúró dè látàárọ̀ ṣé ọ̀bọ̀nmi ara ni àbí bòde. ẹ ẹ ó ṣe pàtàkì wọn ọyá sáré lọ. we are on the same time already so she's fine. ẹ ọ́ bá tó bá délé lọ kúkú máa lọ wẹ̀ náà lè jùlọ gbé báyìí. ọkọ ní ìkó bomi sára ni ẹ káwa lọ bẹ ọyá já lọ já lọ já lọ. ó ti dẹrù rẹ ó ti dẹrù rẹ pẹ̀lẹ́. ọgbẹ́gbẹ́ mi bí ọmọ gbé sí ọgbẹ́gbẹ́ kó gbàgbé nǹkan kan o kọ́ di gbogbo rẹ̀ pátápátá o ẹ ṣeun mi o. àìsígbó ara ẹni mọ. yóò dáa fún yín. àríyé o ẹ ṣeun mi o mm, mm, mm. ẹ ṣeun o ọlọ́run bá ń ó jàre ọlọ́run bá ń sọ yín láyọ̀ lẹ́ẹ̀gúnlẹ̀ wo àríkẹ́ lílọ ló ń lọ yìí o hmm? mo mọ̀ ọ́ pọ̀ ìsọmọ burúkú o ọmọ jẹ́jẹ́ ni ọ́ àmọ́ kókókó báyìí náà làárọ̀ fáadé tí hmm? mo gbọ́ bàbá rẹ lẹ́nu o sọ̀rọ̀ pé bàbá rẹ ní í mo yọ lẹ́nu o pọ̀ sí mo gbọ́rọ̀ síyàwó mi náà lẹ́nu mo mọ̀ pé yóò tọ́jú rẹ dáadáa. bẹ́ẹ̀ ni mà ẹ pẹ́ sí wa láìpẹ́ àwa náà padà bọ̀ wá kí ni. àfi kẹ́ ẹ mọ̀ pẹ́ ojú ti ń ro mí. ẹ jáde tí wọn lọ tó. mo rẹ ẹ ilẹ̀ sì ti ń ṣú náà ẹ tó tó kí mo fẹ́ ṣe kí mo fẹ́ ṣe. màámi màá pẹ̀yìn tá a bá ti délé ṣe òun náà ẹ máa bá sọ̀rọ̀. ẹ gúnlẹ̀ ayọ̀ mm. ẹ gúnlẹ̀. tó dáa mà. àríkẹ́ àríkẹ́ ọkọ mi a mọ̀ gbúrò ayọ̀ síra wa o ẹ ṣe jẹ́jẹ́ o ló bá aṣọ yín ẹ̀gúnlé ayọ̀ o àríkẹ́ dàbọ̀ ọkọ mi ó dàbọ̀ ó dàbọ̀ o. ebi ọmọ ṣe bi ọmọ àgbà. àṣé ìsọmọ ọrùn ọwọ́ nìkan lọ́gbọ́n ẹ̀yìn alákọ̀wé wa ìwọ sì ń wòran ọmọ ọ̀dọ̀ lásán ọmọ ọ̀dọ̀ ẹ ó lóyún fọ́kọ rẹ ó sì ọkọ ọwá omi lójú bí ó tó kóró kí ni ká ti pè yìí ń gbọ́ jẹ́ pé ni ó gbé àbọ̀jẹ́ babaláwo ti ní lọ́kàn wípé bí ìgbò jẹ́ pé babaláwo wálé ayé wa parin jẹ ni awo tẹ̀mí jogún lọ́dún àwọn bàbá mi èmi fi tùlù ṣe mo fi fọ̀lù mọ́ ni àbọ̀ ọ̀gbọ́n ni wọ́n ní ẹ̀ ń bá mábòsí má fa ọtí lásán ló wọn ẹ̀dọ́ fìlà lásán àwọn sáwòsàn èmi sáwòsàn gidi awo tí mo mọ̀ ni mo bá ń ṣe ọ̀gbọ́n báyìí èmi ò lè ṣe nǹkan aburú sí wọn ò lè pa o bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé tó fẹ́ gbónú ọgbọ́. ọkọ tèmi àti ẹjọ jìyà kí nǹkan tó dáa. sórí sùúrù ló ṣe o bàbá ni apá àtẹ̀yìntú ẹ̀ ńkọ́ òkú rẹ̀ ọrùn ìmí rẹ̀ ló wà pàápàá ọrùn ẹ̀ ló wà kó o fẹ̀ kan fílẹ̀ nítorí tó bá níbẹ̀rẹ̀ ó padà lópin ni ìwọ ọmọ pé oògùn lọmọbìnrin ń ṣe sọkọ tiẹ̀ tí ìsúnmọ́ tí pé kọkùn ó lé ọ jáde bí ọba ní ti wúrẹ́ jẹ tẹ́lẹ̀ inú sí yóò ṣèkùn gbẹ̀ndú sọlọ́dẹ oògùn lò gbogbo tó bá sì ti lábò sínú kéégbè ẹ̀mí rọ ìgùn sùúrù ni kò ṣe o bó ṣe bẹ̀rẹ̀ ń tó bímọ fún ti gbé bẹ́ẹ̀ yóò pẹ́ńjọ kan o ti gbọ́ kó o nojú ẹnu nojú ẹnu oríire ọjà fún ọ. Ah! all right o. So. Ike àti Délé. wọ ẹgbẹ́ níbi tó yẹ kó o o kò tí wàá sọ fún ẹni kò máa ṣe ṣọtí tó bá ti lọ sí kọ́nà bẹ́ẹ̀ yẹn yàrá ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn gbogbo tó bá bá ń bẹ̀ má bàá jẹ́ o hmm? ọ̀rọ̀ ẹ̀jẹ̀ mm-hmm. here I need to go and freshen up. okay. okay. don't do that to mommy. <laughs> mo daddy mo rò pé ṣé kí mi náà wá. freshen up. Uh, let me do my first now. má padà wá gbé. okay okay I love you all right I love you. Love it I've been waiting. Eee, ah. Gbogbo ara ló dẹ̀ ń já mi jẹ. Bọ̀ mọ́ mi ní kí n máa bẹ ṣeré. Bọ̀ mọ́ mi ní kí n má ti fresh it up. Àdàbọ̀ sí lísì. I love you darling. Dani, kí ni tẹ́ẹ̀dì yẹn? Ṣé o máa bá mi jù sílẹ̀ àbí kí n sáré wá mu? Kò lè gbọ́, ẹ̀ ọ́ máa gbé Má complain dákun mo gbọ́ ṣé lóòótọ́ ni wọ́n ní àríkẹ́rù èkó. bá a ṣe rí inú kódó yè mí gan lẹ́nu nígbà mo dọ́dọ̀ ya àgbà náà bá ní àríkẹ́ ti lè kó lọ kàwé o. àríkẹ́ lè kó. mo nísìn tí àríkẹ́ ti lọ sẹ́kọ̀ọ́ ṣé bá a ṣe máa máa fi ẹsẹ̀ gbálẹ̀ kiri lélẹ̀ òun lọ kàwé ni àwa kan máa máa fẹsẹ̀ gbálẹ̀ kiri àdúgbò ẹyẹ ká wá ọ̀rọ̀ kò fi jàdá o. ìyẹn lèmi ò fẹ́ o ọlọ́run tó ṣe ìrìn àríkẹ́ tó fi lu èkó yóò ṣe tiwa náà táwọn náà ó fi rè kó. ọ̀rẹ́ mi yóò dáa fún ẹ ṣé bọ́lá ṣe dá àríkẹ́ ló ṣe dá wa ó yàtọ̀ síra wọn àríkẹ́ ti lé èkó náà ó ti lọ kàwé mo tún wá gbọ́ nǹkan ẹbí ń pé kíni wọ́n ní àbúrò ìyá rẹ̀ ti ń bẹ lẹ́kọ̀ọ́ wọ́n ní ó ní owó burúkú ní ọwọ́ hmm. wọ́n ló ní owó èyí nǹkan tá à ń pè lòun wọ́n ló ní lọ́wọ́ àríkẹ́ ṣe lé èkó nù ah. ẹ bá sọ bẹ́ẹ̀. adétutù. Hmm? ó rẹ̀ bá mi bá ọ̀rẹ́ Fọláṣadé sọ̀rọ̀ àtijọ́ mo ti ń kọnu ìfẹ́ sí mo nífẹ̀ẹ́ gidi gan-an ṣùgbọ́n kò fẹ́ ṣe tèmi bó rẹ̀ ṣe ń wò mí ní gbogbo abúlé pátápátá àríkẹ́ nìkan ni mo kọnu ìfẹ́ sí kò dẹ̀ gbà fún mi tó fi lọ sẹ́kọ̀ọ́ òun mò ń bá sọ̀rọ̀ kò ṣe tèmi láti jọ yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan-an ọlọ́run gbọ́ ọlọ́run. Fọláṣadé hmm? báyọ̀ lòun nífẹ̀ẹ́ kí ló tó gbà fún gbà fún gbà fún olówó ẹ bíi kí ni mo wí mo ní bí mo ṣe wà yìí o èmi o Afọláṣadé o ohun tó jẹ ọmọkùnrin kò bá mi ọ̀rọ̀ ẹ̀kọ́ mi gangan òun ló bá mi tí mo bá ti kàwé dójú àmì tí mo kà débi tó yẹ kí n kà dé. Báyọ̀ mo ti fi ti ara rẹ gbọ́ ó ní ìwé òun ló dóun lójú àbí bó ló ṣe sọ ná. ìwé mi ni o ẹ̀kọ́ mi. o ṣèkínní lédè kan sọ wá rémi náà bẹ́ẹ̀ mi náà ṣe wáyé ìwé náà ń wé mi náà kà àmọ́. kò sẹ́ni tí ìwé òwú ka ìwé ọ̀tọ̀ ìfẹ́ ọ̀tọ̀ kò díra wọn lọ́wọ́. báyọ̀ mi ń lọ ibì kan. tó o bá ti lè fara balẹ̀ kó fi ka ìwé ọ̀hún tán kó o ní sùúrù. lọ́dún wo. ìwà mọ̀yún ọmọ tí ní tòun bá tó kàwé tó wá ń béèrè lọ́dún wo ọdún àná ni mo wá nífẹ̀ẹ́ rẹ̀ kan ṣe ṣe kí n fokùn wá wá dé yín tẹsí bẹ́ẹ̀ tí tó ké o bá mi torí ìta nítorí mo jẹ́. wíì tàǹtà tàǹtì yẹn. mo lè yín máa ń rí ibi lọ. <laughs> ẹ má bínú mo dá lọ pin omi tí fúláwà tẹ̀yẹ́ ni á pa. ẹ̀yin jẹ̀bi. ẹ ní tùrù ah, ah. kí ló dé èmi àti òní jáde tẹ́lẹ̀ náà tó ní tí ọba ti ń taná ọmọ pé bíbà ní ìsìn èmi ni ti ti security of this environment tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ẹ̀ tí ó ń ṣe kí ni o tó ń taná ní kíchìnì ọ̀tá tó ní bí mo ṣe ń ṣe security gbogbo àwọn tó wà nílé mo ṣe ń ṣe security àwọn flower ọ̀gbìn ìbomi sí flower bí alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọmọ pé ọjà ló ti ń pọ̀ wọ́n á máa pọ́n o mo pè ọ́ ni o tó ní tó bá ti nà tánná i'm turning láti tan ọ̀rọ̀ tí mo fẹ́ tàn yìí jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ ó tẹ mi wọ́n pọ̀ tó ní pé kí ni tó ọmọ pé tí ìbá ń jẹun kọ́ kánú mi àti wọ́n kéèkì kọ́ fẹ́ẹ̀mù ni kọ́ má yẹ pé wà wọ́n kéèkì nítumú ìyẹn ò ní ta wọ́n yìí sọ fún wa pé nípa èmi kan mọ̀ pé ọmọ ọ̀tọ̀ ni ọ́ tó gbogbo tí ọwọ́ abẹ́rẹ́ àtẹnulẹ́ o ọgbọ́dọ̀ máa mọ̀ pé ó tẹ̀ mí bẹ̀rẹ̀ kẹtẹ ni bọ̀dọ̀ ọ̀kẹ́ ó ti hmm? tó ó ti tó ó ti tó bẹ́ẹ̀ yẹn lákọ̀ọ́kọ́ ná hmm? ẹ lẹ́tọ̀ọ́ láti máa béèrè lọ́wọ́ mi wípé ṣé ọjà ni mo ti ń bọ̀ látẹ̀ nǹkan àbí kí ni mo lọ rà lọ́jà ẹlẹ́ǹkejì ọmọ ọ̀gá ni mí nílé yìí mi ò kí ń ṣe ọmọ ọ̀dọ̀. bí wọ́n máa ń tẹ báyìí tó o ní mo ti ń bá ọ̀gá ti tẹ́ láti tẹ wà ní. nígbà tí ọ̀gá ò tí mà ní ìmọ̀ mọ̀ pé ọ̀gá ò tí mà ní ẹ pọ̀ nígbà tó ń ta pé pọ́tọ̀nà ká ni ọ́ jẹ́jẹ́ ẹ̀ ṣe lọ́kàn rán àwa tó ń tẹ̀lé rẹ̀ bó ń tẹ̀lé àbí ìmọ̀ tí mò ń tọ́ tó nígbà tí ọ̀gá ń wá ọmọ gbogbo ẹ̀ ní èmi kì í burúkú ní mọ̀mọ̀ ọwọ́ ń tọ́ pé ẹ ìwọ pẹ́pẹ́ o mọ̀ ti pẹ́ mọ́ o tó ní jẹ́pìn ẹ̀ lè tì ní pé kọ̀ọ̀kan wọlé kọ̀ lọ tó ń jẹ nípa ẹ̀ tó ní kékeré tó yẹ pọ̀ pọ̀nà ọ̀gá àwa má pé ọmọ ọ̀gá ni mọ̀ ti pẹ́ mọ́ o àwa pọ̀ pọ̀ nìyẹn tó bá wá mọ̀ pé ọba tó ara rẹ ègbó tiẹ̀ ọ́ àmọ́ àwọn tó pé wọ́n tá a máa gbé ni tẹ́tí lé ní ọlọ́ọ̀ni pa fún wa o. ẹ gọ̀. ìwà ọmọ tí mo sọ kan mo tẹ láàrẹ ẹ á tiẹ̀ tọ̀dọ̀ tèmi ní òkè àgọ́ tiẹ̀ pẹ̀yìn ìbájú mi ọmọ tí mo pun ní wàhùn ìyá àgbà ìyá àgbà ìyá àgbà ah, ẹ rọra mà ah, ẹ pẹ̀lẹ́ ṣé o ṣe mi mo jí yín báyìí. náà ah, tí ẹ kúkú sùn náà. ẹ pẹ̀lẹ́ mà. Àlàkẹ́. dáadáa lè wà mà. Àlàkẹ́ n ò wà dáadáa n ò wà dáadáa jàre àdágbé àdáfà àdásù àdájí ayọ̀ ọmọ mi àríkẹ́ ń sun mí ayọ̀ rẹ̀ yun mí náà mọ̀ sí aláwa nìkan. ọ̀yà àgbà kí lè sì mọ̀ pé oríire ni àríkẹ́ ló ṣe lẹ́kọ̀ọ́ lágbára ọlọ́run lágbára elédùà lágbára elédùà ọlọ́run á àríkẹ́ kó kó èrè wá sílé. ìyá àgbà sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe tí mo lè bá yín ṣe tó bá jẹ́ bó ṣe ń kiri òun ló jẹ́ kẹ́ ẹ máa ṣe báyìí ìyá àgbà má bá yín kiri mo lè bá yín kiri kí ló wà nù kéèyàn kiri <laughs> má bá yín kiri ó dáa kí ló wà lẹ̀ kí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ ti jẹun mo lè wọlé ìsìnkì lọ bá yín dáná. ṣé wọn àlàkẹ́ o ṣáà fẹ́ fẹ́ yín náà ni ìwọ bá ń kiri ó bá ń kiri ẹ̀fọ́ kódà mo ti gbọ́ mo ti gbọ́ oṣù ọkọ mi ò ṣe mo dúpẹ́ orí pé tèmi náà ló ń ṣe ò hmm, ṣe mo dárayá. ẹ̀yin àgbà ẹ̀yin lẹ pé omi pakítí omi bí ọ̀nà lórí ọ̀nà pakítí ọ̀nà bomi lórí ìpàdé omi àtọ̀nà méjì ní ọgbọọgba. <laughs> ẹ̀ẹ́dà ń padà bọ̀ àlejò kan ti wá ń gbàgbé o ń gbàgbé ẹ má bínú sí mi ẹ̀ka rẹ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ kì o tí ẹ pè ń bọ̀. ẹ sá. ń bá lọ tí ń bọ̀ yìí. Hmm. ẹ wo first of all let me start by saying thank you my lord ẹ ṣé mo dúpẹ́ kú àdúró tì. kárí kárí. bàbá ṣé ẹ lè believe pé everything you said the other time came to pass. a ní mo ṣe. like um, gbogbo nǹkan tí ẹ sọ fún mi nígbà yẹn pátápátá ló padà wá ṣẹlẹ̀. <laughs> ẹ wo mi ìtẹ̀wọ́n tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọkọ mi kò jẹ́ n gbádùn mọ́ o ó kàn máa wá gbà mí báyọ̀ máa wá ó máa máa sunkún á máa yí nílẹ̀ kí n dáríjì òun kí n jọ kí n ṣe oríṣiríṣi ọmọ ọ̀dọ̀ yẹn o lóòótọ́ ló ṣe nǹkan sí òun ó dẹ̀ ti fẹnu ara ẹ̀ jẹ́wọ́ <laughs> ah, ẹ wo i'm so grateful. ẹ̀rùn mọ̀lẹ̀ mi. yóò jẹ́wọ́ sórí wípé ká bá ní sọ̀rọ̀ ó pé àìtó ní bá rìn ká mọ̀ tọrọ bá ní sọ̀rọ̀ ẹni bá bá sọ̀rọ̀ lóòrọ̀ tí ọba gbọ́ kílé òtún sùn lówà rẹ̀ ó máa sọ̀kan ni bẹ́ẹ̀ ni gbígbọ́ tí wọ́n gbọ́ òrìrì ẹ̀ báyìí nìyí ọ̀ya àfọ̀kọ́ ẹ̀ mọ́ra iṣẹ́ ìtẹ̀rẹ́ láti ẹ̀nì lọ nǹkan tẹ́ bá ti sọ fún mi báyìí ni màmá tẹ̀lé ah. <laughs> ẹ wo ẹ ṣáàbà mi manage kékeré. Ah, èyí ò wá pọ̀ kò tó ah, kò tó nǹkankan. ẹlẹ́rìí dòdò kankan tá a mọ̀ mu tá a mọ̀ èyí tó irun mọ́lẹ̀ ìrè <laughs> o káwé fúnni ká gbọ́ àwòlé alára àìtó ní bá rìn àmọ́. oríṣiríṣi àwọn artist kọ̀ọ̀kún ta ṣá. Ah, kí a fẹ́ ṣe. Ah, darling ó ṣe dàbí kó ojoojúmọ́ máa rí bá a ṣe wà. Ah, every day is not Christmas. ìwọ mo lè sọ fún gbà mí pé bóyá àṣìbá tó máa máa kan àmọ́ rẹ̀. bàtó bá ti rẹ̀ mí kọ́. òhè oh, jàre báwo ni. fine ma ẹ kàn sí. mọ́mí dádì ọ̀rọ̀ school mi nísìnyí tí mo dẹ̀ ti wá dé báyìí mo fẹ́ béèrè pé báwo ni preparation ìgbà wo ni mo máa gba fọ́ọ̀mù àti gbogbo nǹkan. ẹ eh, darling ọ̀rọ̀ tí wọ́n sọ sílẹ̀ ní òkè ó yẹ kó ti kó ti ṣiṣẹ́ lé lórí you know. ṣé mi. yes yes darling you know school ẹ ṣe mọ̀ pé. Uh, you are right. Arike, ẹ eh, má wòrè a máa bẹ̀rẹ̀ ètò lórí ẹ̀ and um, tó bá ṣe jẹ́ àjẹkù mu um, Desire nìkan ló <laughs> wà lókè mo ti fún lóúnjẹ ó wá sùn but mi ì ṣọ́ọ̀bù yóò ti jí you can go upstairs and play with her. ó bá ṣeré. okay yes ma. Hmm? all right then. all right ma. bá a ṣeré dáadáa. ṣeré dáa pé ó wà ó wà idle so mo ní ìdàtí fún ẹ níṣẹ́ what was the meaning of that no no no no sọ fún mi what was the meaning of that. how do you mean. ah ẹ gbà mí so ìwọ àtàwọn èèyàn ẹ ìwọ àtọmọ ẹ̀gbọ́n ẹ ẹ fẹ́ wá jọba lé mi lórí ẹ fẹ́ wá jókòó lé mi lórí àbí. tani ló ṣe so what was that for. Uh, one of the major reasons even the major reason tó she was síbi wọn tí màmí ṣe ni kó ó ní torí ọ̀rọ̀ education ẹ̀ ah. so mo dẹ̀ wò pé ó important. ẹ̀ẹ́ eh, so mm. kíkọ gbé owó bẹ̀rẹ̀ yẹ kí lọ fi admit ọmọ sí school kíkọ bẹ̀rẹ̀ sí ní gbówó dànù lórí ọmọ lọ́mọ láì sí pé bóyá ó ní ó ní nǹkan kan bàbàrà kọ́kọ́ tó ṣe fún mi ó ó ó fẹ́ kó wúlò fún mi bò ó fẹ́ kémi wúlò fún un mm. kò ṣiṣẹ́ kò ṣàbọ̀ kò ṣiṣẹ́ ilé kò bá mi tọ́jú ọmọ kò bá mi ṣe anything kíkọ̀ dédé lọ gbé sí school kí bẹ̀rẹ̀ sí ní ìdáwọ́lé lórí is that how things are being done bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀. o ò rò bẹ́ẹ̀ o ò lè rò bẹ́ẹ̀ o ò lè rò bẹ́ẹ̀. má bẹ̀rù má bẹ̀rù but tí sin tó ti sọ́ọ̀sẹ̀ bí mi náà rẹ̀ ti ti reason pẹ̀lú seriously. o wá wọ àwájú ẹ ṣé o wá fẹ́ máa gbè lẹ́yìn ẹ̀ against mi ni. má bẹ̀rù má bẹ̀rù má bẹ̀rù ó mọ̀ kí mi ò mí nìyẹn bí bó ṣe wà yẹn sẹ̀ in fact ìwé tó pàtẹ́lẹ̀ tó bá tó fẹ́ gbà yẹn lọ́wọ́ ẹ̀ má bẹ́ẹ̀ gbà I'm telling you, God of Solar Vetiki. Okay fi mí lẹ̀ jàre tó dẹ̀ mọ̀ pé mi ò gbọ́mọ mi lọ mo ń gbọ́mọ mi lọ secret because mi ò ní nání mi ì lè gba house help sílé mi ì ní jẹ́ kọ́ ọmọ kan wá máa lóun nu tébù kọ́ wá máa kọ̀ dí sọ́kọ fún mi lójoojúmọ́ ni mo ṣe ń gbọ́mọ mi lọ sí play group lójoojúmọ́. fi mí sílẹ̀ jọ̀ọ́ ti dáná bí mi torí pé mo dẹ̀ ti wá máa ọmọ ọmọ ọmọ late sister ẹ wá sílé ńsìn ṣé èyí méjèèjì wá fẹ́ máa gùn mí sí. okùn tó ń gùn o ibì kan ló ti gùn wá o bí kèrègbè bá fọ́ ó dèrò àkìtàn ni ó ọ̀rọ̀ àdéhùn ẹgbẹ́ wò dáadáa bójú bá yẹjú kóhun máa yẹ ọ ṣóhun náà fi ń tulẹ̀ ibì kan bójú bá yẹjú kóhun bá yẹ ọ ṣóhun náà fi ń pètè ibì kan ọ̀rọ̀ wáyé yìí ò jọra wọn àṣírí ló ń yá ayé po báyébáyé wà yékéyéké àrònú lẹ́ẹ̀mejì ó àtọ́lẹ̀ ohun tẹ bá tó ní ẹ tó ohun tẹ bá wọn ní ẹ mọ ohun tẹ bá tó ní ẹ tó ohun tẹ bá wọn ní ẹ mọ ojú bá yẹjú kó mú ṣe yẹ o. jésù yẹn kí náà tayọ yẹn yẹn yẹn fẹfẹ náà tayọ. irọ́ kọ́mọ mi máa ké ọlọ́màjẹ ń rogun tọ́mọ mi ò fi ní ké babies cry that's what they do and it's your job to take care of her. you are just a lazy girl very lazy o ò lè ṣe kókó alápá má ṣiṣẹ́ nìyẹn títí ẹni pé kò jí làárọ̀ kò jẹun kò jókòó kò bẹ̀rẹ̀ sí ní wo z world kò máa wo tv that's the only thing you're good at so kò tún lè ṣe èmi tèmi ti lọ sí ibiṣẹ́ látàrọ̀ mo á dé bá ẹ níbi tó ti ṣẹ̀ṣẹ̀ ń nu tébù tó ṣẹ̀ṣẹ̀ ń rìn dìn níbi tó ti ń nù nǹkan ṣó ti clean ní eléyìí ṣó ti clean ní eléyìí. Desiree dà. What's that? ṣé kò ṣe pé o ti ń fi sítáì yín ọmọ mi léèkánná òun fìyà jẹ lábẹ́lẹ̀ tó fi pé mi ò ní mọ̀ tí n bá rí àpá kan lára ọmọ mi you are dead. dàgbà gbogbo inú ni mo ti ṣàlàyé fún wọn mo ti mú wọn ní títí títí tí àmọ́ ò dá mi lóhùn gbogbo ìlérí pátápátá tí wọ́n ń ṣe fún èmi àti pé àwọn máa rán mi lọ sí skul àwọn máa tọ́jú mi àwọn máa ṣe gbogbo kò sí kankan tó ṣìṣe ń bẹ ẹ wo ó kàn ń lò mí nílò ọmọ ọ̀dọ́ bíbá yìí ni ẹ wo ó ti sú mi o ó ti sú mi ìyá àgbà ó ti sú mi èmi máa sá lọ o ah, ìgbàwo náà ni mi ní sá lọ. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ṣáàbà mi bá wọn sọ̀rọ̀ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ó ti ẹ̀ jẹ́ kí n lọ sí skul ẹ kó jẹ́ kí n lọ sí skul ẹ wọ́n ti sún ni máa fọṣọ láàárọ̀ máa dáná máa ṣe gbogbo ẹ̀ tí má tiẹ̀ lọ sí skul tí bá ṣe gbogbo yẹn kò ní dùn mí àmọ́ wọn ò rán mi lọ sí skul wọn ń lò mí nílùú ọmọ ọ̀dọ̀ ẹ̀ ṣó dáa. mo ti bá mi ké gbọ́. Bájídé dákun mọ́mọ́ bínú ń ah. jàre káàbọ̀ kọ́ ni ọjọ́ mẹ́ta ẹ̀ aya mi ń kọ́ ṣẹ̀ṣẹ̀ ń lọ. mami kí ló ṣẹlẹ̀ ní kí ẹ bá mi sọ nǹkan tó ṣẹlẹ̀ lórí fóònù ẹ ẹ̀dẹ̀ bá mi sọ ní kí n ṣá máa bọ̀ kí n máa bọ̀ ẹ kó mi láyà sókè ni kí ló dé màmí. mo fi aṣọ lórí aago náà ni torí wọ́n ní ojúkòrò kì í pojúkòrò jẹ hmm. dákun ọkọ mi mo ní ń béèrè ni iléèwé àríkẹ́ tẹ pé yóò lọ ṣé ó ti bẹ̀rẹ̀ kó lẹ bá a dé. màmú ṣé torí ọ̀rọ̀ iléèwé àríkẹ́lẹ́ ṣe ní kí n máa bọ̀ kí n máa bọ̀ ó ṣe pàtàkì. a sì wà tó torí. dàbà ó ti ó ti ó ti bẹ̀rẹ̀ mọ́. ó ti bẹ̀rẹ̀. Hmm. ó ti ó ti fẹ́ ṣetán. ah lẹ́dàá mi bájídé kí wọ́n sọ ọ́ dà yìí níjó ló bẹ̀rẹ̀ ẹ̀rọ ah, tí mo fi tọ́ ọ láti kékeré dàgbà èèmọ̀ purọ́ ní àríkẹ́ tó pè mí tó fẹjọ́ rẹ̀ sùn tó pé ẹ fòun sílé ìwé iṣẹ́ ni sáá bí aago òun á ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ilé ìwé ẹ̀kọ́ ẹ fòun sí bá ìkọlà sọ. màmí ah, màmí ṣé ẹ káàdì kẹ́ máa sọ yẹn fún yín kẹ́ ẹ̀ dẹ̀ tẹ́ ẹ máa kẹ́ ẹ máa dá lóhùn ẹ̀jẹ̀ ẹ̀já gbọ́ ti pé kó ti wọlé ìwé yẹn pé òun ń ṣiṣẹ́ ṣiṣẹ́ ó fẹ́ lè sọ pé òun lòún lọ bẹ́ẹ̀ mi ṣiṣẹ́ lọ́fíìsì mi àbí òun lòún lọ báyàwó mi ṣiṣẹ́ mi tíyàwó mi ti ṣiṣẹ́ ẹ má dáa lóhùn màmí o. o mọ̀ pé mi náà ìbọn mọ́ jẹ́ èmi ò tiẹ̀ sọ pé ó ṣe ẹsẹ̀ bẹ̀ǹṣẹ́ àmọ́ ti ilé ìwé òun tó ṣe pàtàkì tẹ́ ẹ ṣèlérí fún mi nígbà ẹ mú kó mi nígbà òní ò wà bẹ̀rẹ̀ rẹ̀. ṣé lọ́dọ̀ wọn bẹ̀yẹn skul bẹ̀yẹn ó yàtọ̀ sí skul bíbà tí ẹ bá fẹ́ wọ skul lọ́hùn yẹn ọlọ́mọ ẹ̀kẹ́ ọ̀daràn ọmọ gbọ́dọ̀ gbójú kó gbó ẹnu kọ́rọ̀ dá ṣáká lẹ́nu ẹ̀ kó di pé òun náà lè fèsì àwọn ẹgbẹ́ báyìí a lè sọ pé yes bó ṣe rí rè ìyàwó mi lẹ́yìn pé òkè àríkẹ́ ó sì kù díẹ̀ díẹ̀ díẹ̀ ṣì wà ń bíbá ẹ tó kó wá láti ibi tá a máa gbọ̀n dànù lára ẹ̀ bó ṣe ni kó dúró sílé díẹ̀ náà tó bá dẹ̀ yà á lọ bẹ̀rẹ̀ skul ó wà torí yẹn ó wà ń rojọ́ fún yín. ṣé ọ̀rọ̀ òdà ṣáká lẹ́nu àríkẹ́ ni n ò wá mọ́. ṣe rí nǹkan tẹ́mi fẹ́ kẹ́ máa ṣe fún ẹ tó bá ti sunkún wá báyìí pé o fẹ́ máa complain pé nǹkan kan ṣẹlẹ̀ báyìí ẹ sọ pé kó lọ bá bàbá ẹ àbí kó lọ bá màmá ẹ kó wá bá mi kó wá sọ fún mi náà sọ́dọ̀ ìyá rẹ̀ à ń bọ̀ mọ̀ pé ìyá rẹ̀ ti kú ẹ̀gbọ́n rẹ̀. ìyàwó mi ni ìyá ẹ̀. bẹ́ẹ̀ sáà ni ńgbà wọ́n ti jẹ́ bàbá rẹ̀ òun náà ni ìyá rẹ̀ ẹ sáà dákun ẹ pa ọ̀pọ̀ ẹ̀ bá ń fi léèwé ẹ dákun ẹ dákun bá mú lè rí ìrẹsẹ o dákun ọkọ mi ṣọgbọ́ ọlọ́run bá wọn mọ tiẹ̀ náà ọ̀gẹ̀rẹ̀ gbogbo wọn pọ̀ lápapọ̀ káyọ̀ àjẹ́ máa yí ó yọ̀ ah, ẹ bàjẹ́ ah. àmì ẹ tọ́hún bẹ́ẹ̀ ti tá wa. Ah, mo sì fọwọ́ rírọ̀ mò ń ná o bí kò ṣe tọ́ náà mo tó náà. ó lè ṣiṣẹ́ wákàtí mẹ́ta ń sìnkú ló ti rẹ̀ iṣẹ́ ilé. wákàtí mẹ́ta náà. Àríkẹ́. Àríkẹ́. Marit. What is it? Kí ló ṣe fún mi yìí báyìí? Hmm? Kí ló ṣe fún mi yìí tó gbọ́ kọrí sínú oúnjẹ? Mi ẹ má bínú máa mi mọ̀ pé kọrí yẹn pọ̀ bẹ́yìn. o mọ̀ gbàtẹ́pẹ́ ẹ̀ ń lo ẹ̀ lábúlé o kò rí seasoning nínú kitchen o kò ń gbọ́n sóúnjẹ in excess. sorry darling sorry um, ṣé oúnjẹ kan náà ló rẹ ló sábà lóúnjẹ. oúnjẹ kan náà ni ajá oúnjẹ ìdúró ṣó yàtọ̀ ìyá àgbà ló kọ́ mi bó ṣe ń ṣe ó kọ́ mi dáadáa. ìyá àgbà ló kọ́ ẹni kí ni ìyá àgbà ló ní kó ṣoúnjẹ kó má dùn ṣoúnjẹ ló ló ló ṣe sílẹ̀ ní òdùn ẹ ó ní òdùn lẹ́nu ẹ̀yìn kí ni gbogbo eléyìí sìn. ẹ má bẹ̀rẹ̀. just go just go just leave. ọ̀rẹ́ ṣoúnjẹ kalẹ̀ kó dùn sori Babájídé o máa ń ṣe àwọn nǹkan tó jẹ́ pé gbà mí i feel like attacking you and strangling you mo ń sọ pé ọmọ ṣe nǹkan tí ò dáa kò ṣe ṣé bí mi ṣe ń ṣe fún ẹ tó ń gbádùn ẹ rèé when we were cutting kó tó wò mí ṣùṣù kó tó lọ fẹ́ fẹ́ mi ṣé bí mi ṣe ń ṣe oúnjẹ fún wọlé lẹ́yìn mi. ọ̀dọ́ ni bó ṣe correct náà mo tẹ̀lé straight. tó kọ́kọ́ sọ fún mi pé oúnjẹ yẹn dùn. ẹ ẹ bọ ṣùgbọ́n bó ṣe pè mí sójú ọ̀nà padà ojú ló ṣe fún mi mo dẹ̀ tẹ̀lé straight. máa jẹ tẹ̀ bó ti máa bẹ̀rẹ̀ wàá jẹ́ tó mímọ́ títí ẹ̀ that means pé òun enjoy ẹ nìyẹn oh, i hate you at ah, times honestly how can you say o máa tún jẹ́ títẹ̀ mímọ́ títí ẹ̀ that means you like the food you enjoy the food. jẹ jẹ jẹ gbogbo ẹ sórí títẹ jẹ jẹ nǹkan dájọ go away from me. darling stop ah ní ìjánu náà darling ó kò jẹ́ kí n jẹ eh, chicken tó wà bẹ́ẹ̀ máa ń filẹ̀ mi ní jẹun darling mo bí mo kì í láì kó máa bínú oúnjẹ yẹn ò ní ṣe jẹ mọ́ nsìn. you are still eating that food so you are still eating that food abi. mo ti filẹ̀ mo ti filẹ̀. ẹsẹ̀ tẹ́ni ni wọ́n ní òun torí pé wọ́n gbọ́dọ̀ yìí lè ṣe wọ́n bí ẹrú. àìláròjinlẹ̀ ni o ló ń sá èdògún ẹ ṣàdéhùn fún ẹ ò múṣẹ ẹ tún ṣe bí ẹ ró ọ̀rọ̀ yé máa lé o ojú àìláìlẹ̀ nìkan òun rí tó ojú aláìlẹ́yìn omi tó. àríkẹ́ àríkẹ́ má bolo ah, ṣó o ṣì ń sùn ẹ ti ń jáde nù mí mo ti ń jáde um, mo kó àwọn aṣọ kan àwọn towels wa ó wà lórí bed àwọn aṣọ ọkọ náà dẹ̀ ti wà nínú laundry basket wa kó wọn pọ̀ mọ́ wa fọ wọn sálẹ̀ ok máa fọ òun máa lo washing machine etí kọ́ mi bó ṣe ń lò so máa fi fọ. wàá ah, ah, lo washing machine just like that ṣé ìwọ mọ bí washing machine ṣe débẹ̀ o oh, nítorí mo ti kọ́ ẹ bó ṣe ń operate washing machine wá feel pé àti òun liberty anytime tó bá ń wẹ̀ wá kó bọ̀ síbẹ̀ wá kó operate wá máa lò ṣá. no ẹ̀yin náà lè sọ wípé. oh shut up èmi ni mo sọ bẹ́ẹ̀ èmi náà dé ni mo tún wá sọ fún ẹ sí wípé ọwọ́ ni mo fẹ́ kó fi fọ eléyìí ah ṣé gbogbo aṣọ lọ́n fi washing machine fọ̀ ni àbí ṣé bí ọwọ́ ṣe lè fọ aṣọ mọ́ ni washing machine ṣe máa fọ aṣọ mọ́ so mi ìmọ̀ tí mò ń sọ nìyẹn o ó ti gbọ́n jù mí lọ nìyẹn o. wá arábìnrin ṣọ́rẹ́ o ajaja o kò tí bá fẹ́ ló máa bá mi fẹ́ i'm the one who will instruct you you don't instruct me okay okay. ó ti yé mi mọ́. i'm glad kò ti yé ẹ Desire hmm? ń sùn lọ́wọ́ tó bá ti jí fetí sílẹ̀ kò ṣe pé kò tilẹ̀kùn gbọ́ ìmúra ìlú orí lẹ́ńkùlé kọ́ wọn mi máa ké lókè kó má gbọ́ immediately tó bá ti gbọ́ sound ẹ̀ kó sáré débẹ̀ ni kó fún lóúnjẹ jẹ́ kó lo bíb má sọ ẹ̀ láṣọ tí mo wọ̀ fún ṣó ti gbọ́ mi. mo ti gbọ́ ma ẹ má ẹ má bínú mo ní kí n rán yín létí ọ̀rọ̀ school mi ni ẹ mọ̀ pé the last time tèmi àti yín sọ̀rọ̀ ẹni ẹ máa get back sí mi so torí ibẹ̀ ṣe máa ń bízì kó má yẹ pé bẹ́ẹ̀ ẹ ti gbàgbé àbí kókó. lórí tèmi ò kú bíi tiẹ̀ mo ṣe máa gbàgbé kí ni problem ẹ náà mo sọ fẹ́ pé a máa get back sí ẹ o ò ṣe dúró ká get back sí ẹ ó ṣe pé wo ló wá ń rán mi létí. mo torí pé kí má ti gbàgbé. oh please ah, wá ṣé wọ́n fẹ́ help èèyàn kí yẹn tún di wàhálà ni a fẹ́ help ẹni now so why you frustrating me about it. ní sùúrù when it's time wàá gbọ́ result ẹ wàá mọ̀ bí o máa lọ school àbó lọ school please ṣá lè mí lára. ó máa wà lágbára báyìí ẹ ẹ jọ̀ọ́ kí ni kókó nǹkan tí mo wá ṣe nínú ilé yìí nu ṣé bí ọ̀rọ̀ skul mi tí má dé ti fẹ́ gbẹnu lé báyìí n ò ní jẹ́ kí n sọ délẹ̀ tí tí wọ́n. <sighs> ṣé mi ní pé ìyá àgbà ń lé báyìí. òjijì lọ́rọ̀ yìí hàn tí òun ṣe ń sá fún. ọ̀rọ̀ yìí ti di kólókóló ajá tasomọ́já lọ́rùn o. <laughs> anything ah, um, <laughs> um, there's something I need to tell you. Okay? Mm. That sounds serious. Mm. Yeah, give me. ṣùgbọ́n pé ṣe ló máa ń dàbí mi bẹ̀rẹ̀ pé kí máa kí máa nọra mi like nǹkan kan ẹ̀kọ́ máa máa jà mí pé no Jide you're wrong. Mm-hmm. yes. that means mo ti parọ́ láìpẹ́. okay um, the last time I told you that I was late at work. I wasn't wrong. Oh. Uh, ah. I lied. So, where were you? I was with my mom. So, what was that all about? Um, Arike ni Olabamasara. so shalom. lọ ó complain for ẹ pé you know um, school òun òun kọ́ wá ń lé òun lọ school and everything and sincerely speaking I, mean, I did a whole lot in fact kánú mi ìlú ọpọlọ mi ń bẹ̀ ni nǹkan bá ti bàjẹ́ because bẹ́ẹ̀ mo fẹ́ mú fóònù kí n pè é straight pé okay ìyàwó mi nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ but mo kàn switch pé no ọkùnrin ò gbọdọ̀ tutù bẹ́ẹ̀ yẹn so mo ní láti gbé ọpọlọ mi. ó lọ́pọlọ mi ò rí ọpọlọ nínú gbogbo nǹkan tó ń sọ kalẹ̀ yìí mi ò rí ọ̀rọ̀ ọlọ́pọlọ kankan báyìí mi ò rí níbẹ̀ ah ẹ gbà mí kí ló ń ṣe yín náà kí ló ń ṣe gbogbo yín náà are you people okay are you people alright. kò máa sí tí màá ní rí tọ́ o. Oh. So, my entire family story is out there in the world. Níṣe ni omo ẹ̀gbọ́n ẹ̀ ó dẹ̀ ń gbé gbogbo ẹjọ́ inú ilé ó dẹ̀ ń gbé lọ síta. Ibi tí Yorùbá ti ń rojọ́ kiri lo máa lọ rojọ́ èèyàn fún oṣó àti àjẹ́. Oh please, I don't care. I don't care because kò ní mọ bí ẹ kó rojọ́ sí. Ah, ẹ ti ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n náà ṣé ó ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́ ni? Why is she why is she so uh, in a haste to get favour from us? Mm this is not too much ṣé mo pé eh, ọmọ ẹ̀gbọ́n mi ni ara nǹkan láti promise ẹ̀ òun náà ni. dandan ni kó lọ sí school ni ṣé èyí táwa gan bí school mẹ́rin ló ti kà kò sí ẹni sùúrù ká tó mu wa dàgbà kóun náà lọ body house kóun náà lọ higher institution kó tó bá ṣe pé kí ọkọ wa rán òun lọ sí school. ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o màá change ẹ̀ fún yín o ẹ ṣọ́ra yín o torí mi ìmẹ̀wọ́ ni wàhálà báyìí sìn ó wá lọ rojọ́ ó wá lọ rojọ́ ranù káàkiri. ẹjọ́ yín kọ́ èmi tí mo bá yín túde àdé èmi ni mo ti fà fúnra ẹjọ́ yín kọ́ rárá. àyà má kọ ẹ o àyà kọ ẹ gan-an o ò ní bẹ̀rù ẹni tó bá dẹ̀ rí ẹ̀ ń sìn wá ní ah, ẹ wo ọmọ dáadáa yìí innocent looking kò lè dájẹ́ ẹ̀kọ́ kan tán ṣùgbọ́n ohun tó ń jáde ní ẹnu ẹ̀ ṣé wọn kò lè túlé ṣé mo bẹ́ẹ̀ yes yes túlétúlé ni ẹ ẹ tó bá dẹ̀ rí ẹ̀ ń sìn wọn làwọn ti rí sweet innocent girl tí ò lè dájẹ́ ẹ̀kọ́ kan tán ṣùgbọ́n nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ nǹkan tó lè da odindi ìlú rú ni. gbà so bí mi ò ṣe save money yẹn tó yẹ pé gbogbo tó ń ṣẹlẹ̀ nínú family mi bó ṣe ń rojọ́ kiri àwọn ará àdúgbò àwọn neighbor gate man gbogbo wọn o ti rojọ́ fún wọn tán kí ni kí ni. mà bọ́rọ̀ ṣe rí kọ́ nìyẹn màmá àgbà ló béèrè lọ́wọ́ mi pé ṣé mo dẹ̀ ti bẹ̀rẹ̀ school pé báwo ni school mo dẹ̀ ní láti sòótọ́ fún wọn pé mi ì tí ì lọ skul láti ṣàlàyé bí gbogbo nǹkan ti ń ṣẹlẹ̀ fún wọn. orí ẹni ò pé pẹ̀lẹ́ ajímọ̀tọ́ you must very stupid in fact you are mad. mama gbalu ni kí mama parọ́ pé kí máa sòótọ́ ọ̀rọ̀ ní gbogbo ìgbà. orí ẹni ò pé ajímọ̀tọ́ you are very very stupid ṣé bó ṣe wà yín sí o mọ̀ pé nílé ayé you have to create a balance ẹ̀ẹ̀kọ̀ọ̀kan o máa parọ́ to save your head else tó bá sí òtọ́jú they will behead you yes orí a kúrò lọ́rùn ẹ torí ẹnu ẹ kò bò you are very stupid ó wá lọ rojọ́ mi let this be the first and the last tí máa gbọ́ tó tó tó tó la ẹnu ẹ yí tó fi sọ̀rọ̀ mi fún anybody kí ló kọ́ mi pẹ̀lú àgbà ó dà pé skúlù yìí tó ń gun ẹyìn ìlú yìí ló máa ti lọ ah. yes because bó o bó o fẹ́ fi sí mi lọ́wọ́ báyìí o fẹ́ fi máa wọ́ mi lọ síbi tí màá ti lọ fi ẹ́sà admission in school ni rubbish get out get out torí bó ṣe bó ṣe ń wẹ̀yẹ inú ẹ̀ ń bí mi out. ẹ bóyá rí ìwọ náà fẹ́ lọ school You yẹ lọ one school. ẹ eh, ẹ eh, àríkẹ́ àríkẹ́. mọ́. ó yá lọ sókè. Okay gbogbo aṣọ tó bá wà nínú laundry basket yẹn ẹni aṣọ tó bá ti rí àtẹ tó wà lórí bẹ́ẹ̀dì àtẹ tí mo ká kó gbogbo ẹ má bọ́ sàlẹ̀ kó wà lọ fọ̀. ah bọ mọ́mì mo fọṣọ kan lánàá. ah! ah! fẹ́ jẹ́ ni ó yá bàbá bye bye. yìí. bye. torí o fúri free, ni o rí nǹkan ṣe màá fi iṣẹ́ pa ẹ lórí òní rántí kankan tó ń jẹ́ school. Desire Desire ah, kí ló ṣe Desire ah, tèmi bá mi. Eh, dáadáa ni o ṣé dáadáa lẹ́yìn náà wà. Eh! Ah! ọlọ́run mi mi ò fẹ́ ọ́. Tanku ọmọ rẹ mo dáràn kí ló mu tó ti ń ṣàìsàn tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ jẹ́ ń gbọ́ ni ọwọ́ akú fínfín orí mi ò fẹ́ ẹlẹ́dàá mi o mo mọ̀ sí ti ní wo ní wo dúró fún ọmọ mo mọ̀ wí o ẹlẹ́dàá mi kí ló pọ̀ ọmọ yìí tá mo fẹ́ wí tèmi fún. àǹtí mi ẹ má ronú wọn ọlọ́run tó fún wa ní désìrè náà ló gbà padà. ẹ wo ẹ bá mi bá wọn sọ̀rọ̀ wọn ò jẹun o. ń gbọ́ wọn lè jẹun ẹ jọ̀ọ́ ẹ jẹun okunnu la fi ń gbé títà ẹ jọ̀ọ́. Hmm. fìbílẹ̀ kí n bá ṣe fún ẹ fìbílẹ̀ bí àgbàlá burúkú kí ni mo ṣe fún ẹ kí ló kọlù ẹ náà kí ló kọlù ẹ kí ló kọlù ẹ eh, kí ló kọlù ẹ kí ló kọlù ẹ ṣé ti lọ ní bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni ẹ tẹ́lẹ̀ mo gbé. Ah! èmi ò ní bá sọ̀rọ̀ o sọ pé àwọn ẹ̀gbọ́n ti tẹ̀lé. mo bínú. èdè tí ìyàwó ẹ fẹ́ bá. èdè tí ẹ ní èdè tí tí ẹ èdè tí tí ẹ yẹ mo kú ọ aládùúgbò èdè tí tí ẹ yẹ mo bẹ yẹ mo bí bẹ ẹ ọ ti pa mí ọ. mi ò lè explain nǹkan tó ṣe mí kò yé mi I'm really so sorry ṣe ló dáa ní pé bẹ́ẹ̀ ni pé èṣù yẹn èṣù yẹn kàn gbé mi wọn tẹ́ni kan máa sọ fún mi pé ọwọ́ mi yìí máa gbé sókè máa fi nà máa sọ pé rọ. mi ò tí understand ṣé dáa pé kí n máa wà kí n kí n kúrò bẹ́ẹ̀ wọn náà mọ̀ pé bẹ́ẹ̀ ò ṣe mi rí kí kọ́sẹ̀kùn tí mo lè sọ pé kí n bẹ́ẹ̀ lọ. I love you. I treasure you and I value you so much. I'm really so sorry. Don't touch me! jọ ojú Don't touch me leave me alone leave me leave me alone leave me alone lẹ́mi mi sílẹ̀ náà mi Leave me alone. I don't want to be left alone. I don't want to be left alone. Leave me tẹ ojú mi ni mo rí bí blackhead kan bẹ so mo wá tẹ actually. ṣe lè yọ glasses. okay it's sunny i'm just coming from the sun. okay let me just. What is it now, Remi? Kí ló dé? Ah, mo ń wo kankan bí na I need to see it clearly. Can you please just remove this? Let me see. Okay, don't worry. Okay, Jembe, jọ máa jọ fún Okay, I'll do it. Ah! it's nothing. ṣé kí ló ṣẹlẹ̀. it was some nights ago ti PACN strike tí kò sí náà so I went to pull the gen and I hit my face actually kò sí náà ní so mo rí. kíkẹ́ o lọ fa generator fún rẹ. I do it sometimes. I do it sometimes. Ah, Banky, how far now? ṣé wọ́n rántí pé the last time ó sọ fún mi pé o yọ̀ ṣubú nínú bathroom òun ni ojú ẹ̀ fi now today o tún ti lọ fa generator ló tún o tún gbájúmọ́ nǹkan you're talking to me <sighs> I understand please tell me what exactly is going on ṣọ́kọ ẹ̀ náà ẹ̀ ni ṣọ́kọ ẹ̀ náà ẹ̀ ni bá mi sọ̀rọ̀ ha. Huh. I don't know what's going on. I don't know what's happening to us. One minute he's sweet, loving, and caring. Hmm. And the next minute, this beast just comes from nowhere. cooking kí ń yé òun náà fúnra rẹ̀. Ó máa ń bẹ̀ mí ṣá, But, nísòro. I could remember yes now tó ó sọ fún mi fúnra ẹ pé ọkọ ẹ ìwọ ni o ti kó láyà jẹ nǹkan tó bá sọ àṣẹ tó bá pa ló gbọ́dọ̀ tẹ̀lé nulẹ̀ kò lè sọ̀rọ̀ tó wọ́n bá ń sọ̀rọ̀ ìjọ́ wo ló wá di gbogbo eléyìí ìgbà ọlẹ́ tí wọ́n á exchange positions. ọ̀rẹ́ mi kò yé mi o mi ò rírú ẹ̀ rí òun fún egun ò lè explain nǹkan tó ń ṣẹlẹ̀ sóun ah. tó bá ti ṣẹlẹ̀ tán lójú ẹ̀ máa wá ká ó wá máa bẹ̀ mí ah. dẹ̀ máa wo ṣọ́gbọ́n mo mo ti sọ fún ẹ o mo dẹ̀ ń sọ fún ẹ o ṣọ́mọ yín pé ó lè jẹ́ pé bọ̀dá yẹn ti ń fi ọ̀rọ̀ yẹn lọ àwọn ọ̀rẹ́ ẹ̀ ń ta àwọn ọ̀rẹ́ ẹ̀ dẹ̀ ti ń kọ nìyẹn wọ́n ti ń sọ fún nìyẹn pé ó máa jẹ́ kọ́bìnrin kan sọ ẹ́ di woman rapper ìyàwó ẹ̀ ló di ọkọ ọmọ ẹ̀ ló ń ṣọkọ fún ẹnu lé bóyá àwọn náà dẹ̀ ti fẹ́ gba position ọkọ padà nìyẹn you it's, see it's not possible. oh hmm wọ́n dàbẹ̀ ni pé more ra àwọn ọkùnrin wo sori advise them in my phone. tó bá ti di eré nǹkan i will advise you to take it easy tó bá ti di pé gbọ́ gbígbóná ẹ̀wà ìbọn ya gbé tuntun padà fún wọn bá gé wo wọ ta ló ń disfigure báyìí wọn náà wọ́n wojú ẹ̀. ó tún ti bẹ̀rẹ̀ ó ó tún ti bẹ̀rẹ̀ ó ó tún ti bẹ̀rẹ̀ kí ló tún dé báyìí níbo ló ti kí ni mo tún ṣe ẹ gbà mí kí ló tún dé báyìí torí ọlọ́run kí ló tún dé báyìí bàbá jíde má pa mí má pa mí jíde mo ṣàsùnmọ́ ẹ bàbá jíde. èjò mà ní dìwọ́ ó dọkọ mi má bínú ó yá má bínú má bínú kí ló ṣẹlẹ̀. ẹ gbà mí o jíde ikú pa mí o ikú pa mí o. mú mi kí lè ṣe fún dádì mi ò fọwọ́ kàn. mú mi kí lè ṣe fún wọn. mi ò fọwọ́ kàn. ọmọ mi ò fọwọ́ kàn. dádì dádì mú mi kí lè ṣe fún wọn. kí lè ṣe fún wọn. Daddy, Daddy, Daddy, dadi dadi ẹ jẹ́ dúró lọ sọ́sìpítù dadi mọ́mí kí lè ṣe fún ọ ibo ni kàkí yìí wà Daddy, Daddy. like that. Baba Chidi. Baba Chidi. He just, he just, he just left. He just left me. He just left me. There was nothing wrong with him. He was not. I ìjọkọ̀ mi ọ̀ kò he débi mi lé mi kò ní rẹ̀ kọ́ mi mọ́ just like that. Let Lẹ́mi jọ́ nítorí alone. please you need to be strong If tó don't swing on ni another problem o kó má tún lọ máa dá nǹkan mi lẹ́sẹ̀ lára. ọjọ́ òwe ìwé ni mo fẹ́ sọ ní gbogbo ìwé ni mo fẹ́ sọ ọjọ́ òwe lóko mi ṣe ṣe kú tani mo jẹ ẹgbà mi oh tani mo jẹ tani mo jẹ tí ò lè darí jí mi ọgbọ́gbọ́ mi ọtúngbọ́gbọ́ àǹtí ẹ pẹ̀lẹ́. people should be strong jọ to Ọlọ́run ẹ eh? Exactly. náà bẹ́ẹ̀ wọ ẹni tó bá ní kò sẹ́ni tó bá ṣe tí ò ní dùn I feel I feel your pain gbogbo àtàwọn bíi ìlà understand nǹkan tó ṣẹlẹ̀ mm, but please. mọ́mí ẹ ti bá mi sọ fún wọn kí wọ́n jẹun wọn ò jẹun kọ́kọ́. ok bóyá kó gbẹ prepare ògì díẹ̀ àti fruit salad àbí. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ la kò sí nǹkan tá a ní. Ah ok bí a kò bá mi ṣe ibi fruit salad díẹ̀ then kò fi milk sí. títẹ ní kẹbà mi pé títẹ ní kẹjí ẹjọ. ó bá sunkún láti sin títí di sí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ you need to be strong please. ìyá àgbà kúrúkú ṣe gbogbo ọmọ téèyàn bá bí láti inú òun nìkan lọmọ ẹ àwa yìí náà kó mọ yín wà kò dé sígbà tẹ́ bá pè wá tí a ní jẹ yín kò sígbà kankan tẹ́ lè pè wá máa jẹ yín àgbà amúwọ́ náà nìkan tó ṣẹlẹ̀ yìí. fẹ̀kàn tẹ́lẹ̀ náà èmi àti kejì mi a ti sọ pé kò síbi tá à lọ a máa dúró tì yín ṣe gbọ́ ẹ̀jọ̀ ẹ má ríro nítorí ọlọ́run mo fọlọ́run bá bẹ̀yìn ọlọ́run á fi yín lọ́kàn balẹ̀ ẹ̀jọ̀. bẹ́ẹ̀ ni ìyá àgbà ẹ fẹ́ mú gbani ẹ fẹ́ máa wò ní ìdìbò ní ọba ẹni àdòtí àwọn lè ṣe bí wọn fún mi. ẹ ṣeun ẹ ṣe ẹ ṣe àwọn òbí yín náà lè fojú sunkún yín o. ọ̀rẹ́ mi tí ò bá ní sọ pé ẹnu mi rùn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí lójú tèmi kò ń ṣojú lásán I think it's more spiritual than reality èmi bá advice yẹ ẹ bá àdúrà pójú tèmi ti rí ojú tèmi ti rí dáadáa èmi dẹ̀ ni one or two people tèmi máa ń fọ̀rọ̀ tèmi lọ ń sìn torí mi ò ń dáṣe nǹkan mọ́ ń sìn àwọn ọ̀dọ́ tẹ̀lé báyọ̀ fi ojú àgbà kan fi wò bá ní kò jẹ́ kájọ dé one or two places kán bá wa wò pé kí ló ń ṣẹlẹ̀ gangan gangan gangan. ó mọ̀ pé gbogbo àwọn kíyàn máa tọ́jú pẹ́lú kiri i'm not into it i don't like it these people àwọn soothsayers àwọn arírun àwọn èèyàn tó ń pè lágbàlagbà yìí ká tó wí ká tó fọ ọmọ ní mo gbá wa má wò wá wá ṣe kinní kan and i don't buy it mi ò láìkẹ́ rárá. mo tó kọ̀ wá léyìn kó wù mí lójú everything kò sí mi. ọ̀rẹ́ mi tójú bọlé ló pé mo mọ̀ kó kòló máa sọ̀rọ̀ mi. kò ṣe mọ̀ pé èmi torí mi tí mo dẹni tó ń tójú bọlé lé mi kò déédéé bẹ̀rẹ̀ lánàá àbílẹ̀ ni ó ṣàmọ̀ tó ṣẹlẹ̀ sí mi nǹkan tó dẹ̀ sí mi ń gbà yẹn tí ọkọ mi lọ fún ọmọdọ̀ lóyún tọmọ yẹn tó lọ ń sà sí mi tó ń ṣoríṣiríṣi nǹkan lẹ́yìn olóṣèlú mi náà dẹni tó ń yalé káàkiri o and they have been helping me up to date ìyẹn ọ̀pọ̀ lè dúró kan sọ pé òun òun dúró di ìgbà tí gbogbo ẹ̀ nǹkan máa rún jù pọ̀ báyìí láṣẹ wọn máa wá solutions sí and nǹkan ti ń bàjẹ́ lọ already so what are we waiting for please just give it a try jẹ́ ká kọ́ ok just tó o bá tẹ̀ ní lọ méjì ó jẹ́ bí ẹyọ kan. alábàǹtété o alábàǹtété o bọ́ ọ bá ń bẹ lókoko sáré kété kọ́ ọ wá o alábàǹtété o alábàǹtété o tó o bá ń bẹ rìn àjò tààtàtà kọ́ ọ máa bọ̀ bọ́ ọ bá ń bẹ wọ̀nràn bọ́ ọ ń bẹ ní mẹ́sì àgbójoojúmọ́ tí mo wálé ayé sáré kété kọ́ ọ wá jẹ́ mi torí ògidìgidì la mẹ́rin amẹ́rin tá a gbàgbé ògidìgidì alábàǹtété ìwọ̀dà èyí ti ṣe kíní ṣẹlẹ̀ ń bẹ. àwòdántí karó bọ́ká bá yọ abọ́nàwá àgbà tí ọlọ́mọnú èso ló ṣàlóhùn. Ha. Ha. Ha. ó le tó bẹ́ẹ̀ tó didi ọmọ fi ń kú pápá náà sì kú obìnrin sórí tí ń bá lù ní ìtí ọba dún kò sí babaláwo tó lè lù tí ó lù tí n bá sì kí nǹkan mọ́lẹ̀ tí ọba lanu ibikíbi tí wọ́n bá gbédé kò ní fọ́ ẹ̀yìn àlejò wo ní bẹnu ilé rẹ ní tó ẹ lábẹ́ òbí rẹ. kíkẹ́ ẹ lálejò àríkẹ́ ńkọ́. bí náà ọba aláwo kò ní gòkè odò èmi mọ sọ bẹ́ẹ̀ fún àríkẹ́ gangan ìwọ ló bí ní àbọ́kọ ẹ ló bí. àríkẹ́ gangan ẹ bí náà rẹ ọba láwo kò ní gòkè odò. ẹ ẹ dúró ẹ dúró ẹ dúró àríkẹ́ tó ń gbélé mi ló wá ń di ọ̀rọ̀ mi. ṣé ìwọ ló bí sọkọ ẹ ló bí. ikú pàrí kẹ́. ṣùgbọ́n ìwọ́dà rí ìwọ́dà ẹ̀yìn níbo ní lọ́hùn ká tiẹ̀ mẹ́nu okò ká mórí okò sọ̀dún àríkẹ́ bá ní tábí bí kò jẹ́ ẹ̀jẹ̀ kí n ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. ẹ wo ṣe ti rí nǹkan ti bàjẹ́ jìnnà kí ni nǹkan tá a lè ṣe sí gangan gangan sìn. kí la wá ṣe òun tó yọ ká farabalẹ̀ ká ṣàlàyé bó ṣúṣe kú bọ́ọ̀bẹ ṣe bẹ́ẹ̀ ọkọ̀ ọgbọ́kọ̀ àríkẹ́ nìkan ọ̀họ́ lọ àfi bọ́ọ̀ bá lè mọ bó ṣe mú dé kàn mà mami àwọn nepa wọ́n ti. jẹ́nu ẹ̀ àríkẹ́. láti bò wàrà borè. awoyinfa èmi ni mo wà nídìí ọ̀rọ̀ kíkẹ́ lọ́mọ má dán wò má dán wò torí tí o bá dán wò àparò rẹ ti fẹ́ jáko. kíkẹ́ lọ́mọ àlejò àlejò kan bọ̀ àlejò kan bọ̀ ọ̀rẹ́ rẹ tí mo ní kọ́ ọ lọ́ọ́ rí mú wá dá. máa dán ọ̀dọ̀ ẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tí mo bá o. kí ni. bó ṣe wáyé orí ìdùbúlẹ̀ àìsàn ló wà o kò lè gbápá kò lè gbẹ́sẹ̀. kò lè rìn mọ́. orí ìdùbúlẹ̀ àìsàn lọ jọ tó bá tẹ pé ẹ tẹ̀lé tẹ̀lé ni kò sí báyìí fẹ́ gbedé bì. láti lọ ṣe kí ni ṣé kí n lọ rèé rù wá ni àbí lọ rèé gbá láàrẹ pọ̀n. so o ti rí báyìí béèyàn bá fi wàdùwàdù jádà lẹ́ẹ̀kan ìdá ọjà yóò sì sàlùwẹ̀ lẹ́sẹ̀ àfàgò kẹ́yìn àparò ni ntójú rẹ̀ wà lójú rẹ̀ ríhun sórí tí ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á jọ̀gọ̀dìlẹ̀ yọ̀ fà rẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni èyí tó jẹ lóyò béèyàn bá ti lóhun fẹ́ wà ti sùn pẹ́pẹ́yẹ gbèsè àdínní ọ̀pá ah. Ah, bó ṣe jẹ́nu àfi tó bá lè lọ rè túbá lọ́wọ́ ọmọ òun ah. tó yíra lẹ̀ tó fẹnu ẹ̀ gbolẹ̀ pé ẹnu tí gbé fi bóòsà ó fi lọlẹ̀ láì lè ṣèyún gbogbogbò ayé olùfúnjó ah. kò jù bá lọ. ní orúkọ ẹ̀jẹ̀ jésù ǹjẹ́ bàbá gbogbo ohun tí ó farasin sínú ìkọ̀kọ̀ tí ó ń da arábìnrin yìí láàmú olúwa wá fi hàn sí gbangba. Ah. jésù kristu olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. Ah. bíbélì sọ pé ègbé ni fún ẹni tí a kò fi rán tí ó jíṣẹ́ tàbí ẹni tí a fi rán tí ó kọ̀ láti sọ nípa àìsàn tó ń ṣe ọ̀rẹ́ yìí ẹ̀mí àjèjì kan gbé inú ilé wọn bí a kò bá yọ ipò kó nú ó ṣeé kí gbogbo nǹkan tún máa bàjẹ́ sí i tí ọmọ tó kú tí ọkọ tó kú tí a ò bá mú ẹ̀mí àjèjì kúrò nínú ilé yẹn ó ṣeé ṣe kí ọ̀rẹ́ yín náà bá lọ. Ah, ẹ ṣe sá ṣe rí tí bá ní nǹkan ò tí ì bàjẹ́ jìnnà rọ́ ni mo pa o ṣe rí bí ọ̀rọ̀ ṣe rí ẹ jọ nítorí ọlọ́run ọkọ ti kú ọmọ ti kú òun nìkan ló kù ń sìn kóun náà kó má kẹ́mi tẹ̀ náà má tún bà lọ eré tá à ń sá nìyẹn jọ. a ní láti wá lé ẹ̀mí òkùnkùn tí mẹ́nu ilé ẹ̀ jáde ṣùgbọ́n kò ṣe nǹkan tá a lè kí gírí tá a máa sáré lọ bẹ́ẹ̀ ẹ̀yà fi ká lọ gbé ara wa síwájú olúwa ní orí òkè tá a bá parí iṣẹ́ tá a parí àdúrà ní orí òkè mọ́jú a ó wà lọ síbẹ̀ láti lọ ya ilé yẹn mọ́ a ó sì lé ẹ̀mí òkùnkùn tó ń bọ̀ jáde. ok fine ẹ jọ̀gbọ́n ọlá máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ orí òkè yìí. èmi á gbéra báyìí máa gba orí òkè lọ tó bá di kùtùkùtù àárọ̀ ọ̀la ẹ pàdé mi ní ilé ìsìn àríkẹ́ àríkẹ́ èyí ṣe tí ò ń jẹ́ kí ẹ̀mí òkùn kí ó máa lò ẹ́ láti dání lé ìlànà èyí ṣe tí ó gbà láti jẹ́ kí ẹ̀mí òkùn rán ẹ ní iṣẹ́kíṣẹ́ mo wá láti wá pín ẹ nípa iṣẹ́ burúkú tó ń ṣe lé ni nítorí pé ikọ̀ olúwa ni mí ìríjú olódùmarè. arákùnrin ìríjú olódùmarè kí ló fẹ́ kí ni ìṣòro ẹ gangan <laughs> kí ló máa ṣẹ̀yìn èèyàn náà ẹ máa di ẹrù ẹlẹ́rù sórí ẹ máa wá fatiyín sọ́wọ́ kí ni wàhálà ẹ gangan náà. ṣé o mọ̀ pé òkùnkùn ò ní dúró níbi tí ìmọ́lẹ̀ bá wà bíbélì sọ pé ní orúkọ jésù kí gbogbo orókún kí ó. àwọn ti tó ọgbà yẹn arákùnrin wojú mi kí n wojú ẹ ṣọ́ ara rẹ ṣọ́ ara rẹ gidigidi gan kó má bàa kọ̀dínú yọ kó má bàa di ẹrù ẹlẹ́rù lọ́lé. ní orúkọ Jésù Kristi ti lu aya padà. èṣe tí a wí fún ẹ tí o fẹ́ gbọ́ nítorí pé Bíbélì ti sọ ó ní gbogbo orókún ni yóò wólẹ̀ bẹ́ẹ̀ ni mo pa á láṣẹ lẹ́nìí pé kí o wólẹ̀ gbogbo ẹ̀mí òkùnkùn tó ń gbé inú rẹ ó yá kó jáde síta jáde jáde jáde. ní ìlú kristu ló wà á rà ó rẹ̀ kó lọ́wọ́ èmi bìsí tí wọ́n pàápàá. ṣèbí jẹ́jẹ́ mi ni mo wà lábúlé tí wọ́n pe ìyá àgbà wípé àwọn fẹ́ rán mi lọ sí skul kí máa bọ̀ lọ́dọ̀ wọn inú mi dùn gidigidi gan wípé mi náà fẹ́ lọ sí skul mo fẹ́ tẹ̀síwájú láì mọ̀ pé ìbànújẹ́ ni. gbogbo ìlérí tí wọ́n ṣe fún ìyá àgbà àtẹ̀gbé wípé àwọn máa rán mi lọ sí skul àwọn máa tọ́jú mi àwọn máa ṣe bí ìyá àti bàbá fún mi ọ̀ṣẹ́ kọ́kọ́ nínú ẹ̀ wọ́n rán mi lọ sí skul wọ́n kọ́ wá fi mí ṣọ́bù ọ̀dọ́ ni. síbẹ̀síbẹ̀ kò yẹ kó ṣe ìdájọ́ lọ́wọ́ ààrẹ ó ti bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ gbogbo rere tó wà nílé ìlú ti bàjẹ́ nínú ilé ètò wáwà yìí ẹ̀mí òkùnkùn ò ní gbé bẹ̀ mọ́ ní orúkọ Jésù Kristu kí gbogbo ẹ̀mí òkùnkùn tó wà lára rẹ̀ kí ó jáde kí ìwọ tìkálára dìde pẹ̀lú omi òkùnkùn náà kẹsì jọ máa lọ ṣùgbọ́n mo sọ fún ẹ òkùnkùn kan ò ní gbé níbi tí ìmọ́lẹ̀ bá wà kí gbogbo ẹ̀mí òkùn tó wà nù rẹ̀ ó yá kó jáde. ṣẹlẹ̀ sọ̀rọ̀ mi tí mo rí ló jẹ́ kí n mọ̀ àwọn ló jẹ́ kí n mọ̀ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ tí mo fi fà ọmọ ìgbà. tí ọlọ́run ti bá wa bá ogun èṣù rí tí ọlọ́run sì jẹ́ kí ìmọ́lẹ̀ kí o borí wọn mo nígbàgbọ́ pé tí ẹ̀yin náà sì ti dúró níwájú olódùmarè tí ẹ ti jẹ́wọ́ èyí tí ọlọ́run fẹ́ kí ẹ ṣe lẹ ti ṣe ẹ ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín àwa bí ọlọ́run ní orúkọ jésù kristu olúwa ní orúkọ bàbá mímọ́ ní orúkọ mẹ́ta lọ́kan gbogbo àìlera tí ń bẹnu ara yín kí ó bẹ̀rẹ̀ sí máa gba agbára kí ara yẹn ó gba agbára ọ̀tún kí egungun yẹn ó gba agbára ọ̀tún kí omi ara yẹn ó gba agbára ọ̀tún. ní ìwọ̀n ṣeé fojú di o ẹ̀mí èèyàn ò sì á jọ ọ́ lójú rárá rárá ah ah ẹni bá rí ọ tí ò sá sobiamọ ti dólúwẹ̀. ẹ ìyá wa ẹ má jẹ́ ká ro jìnnà tí tí a bá ní ká ro ti dídùn ìfọ̀n á họra kọjá ìbọn. Kristi ti gbàlà gbogbo ẹ̀mí burúkú tó dẹ̀ nù ara òní Jésù Kristi ti yọ kúrò lára ẹ̀ ó ti di àtúnbí èyí tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé ẹ bá ní foríjì ìyá nítorí tọ́lọ́ ẹ bá ní dáríjì. alàgbà ìforíjì àríkẹ́ mọ̀ sí lọ́wọ́ èmi wọ́n ọlọ́run ọba ní mò ń bẹ̀. Ah! àkẹ́ níbo ti rí tá ń fún ọ lẹ́mìíkẹ́mìí. síbẹ̀síbẹ̀ náà ìyá wa ẹ máa dáríjì náà kí ó lè rí ìdáríjì tí ọlọ́run gan gbà délẹ̀délẹ̀. ẹ wo èmi kí mo bì ìyá rẹ̀ mo bì ó sì mọ̀ pé ìyá òun tí mo bí ó ti ṣàìsí ẹyọ kan ṣoṣo tó wá kù lọ́wọ́ mi gẹ́gẹ́ bí ọmọ tí mo fara mi bí làríkẹ́ gbà yìí nǹkan mi nǹkan mi lèyí ṣé kò wá yàtọ̀ sí nǹkan wa nǹkan wa làríkẹ́ kìí ṣe tèmi ó kàn dá lójú ni ó sọ mí sí kolobo ó sọ mí dàgàn alẹ́. ìyá wa síbẹ̀síbẹ̀ náà nígbà tó jẹ́ pé ẹ̀yin ni olùtọ́nà rẹ̀ àti olùtọ́jú ẹ̀ ẹ̀yin náà lè kó máa foríjì lórúkọ tìyá rẹ̀ tẹ́ bí nítorí pé ó ti di àtúnbí ṣùgbọ́n mo nígbàgbọ́ pé Kristi awòye gbogbo nǹkan tí ẹni tí ó kú ò lè ṣe Ọlọ́run á jẹ́ kó lè ṣe jù bẹ́ẹ̀ lọ kò ń ṣẹjọ́ náà ṣùgbọ́n tí ẹ̀mí burúkú bá ti wọnú ẹ̀dá táwa tètè fi tọ ọ̀nà Ọlọ́run àwọn nǹkan tó máa ń sábà wà ká ló ti jẹ́ ẹni tó ń lọ sí inú ìjọ Ọlọ́run fún pípàgọ́ àdúrà ó ṣeé ṣe káwọn alàgbà àtàwọn àlùfáà àjọ kí wọ́n ti rí àmì lára ẹ̀ ẹ má bínú yà. mo sùn mọ́ mi o. kò sí ọ̀dọ́ tó lè sọ ló ṣe níjàmbá. ẹbí ti mo sùn mọ́ mi dákun ṣáà bó ti. My good people of Lagos, listen. I run to liberate Lagos from extreme godfatherism and nepotism of one man, his family, and cronies. to unlock and deploy the vast Commonwealth of Lagos for the benefit of all the long-suffering Lagosians and not just for the few well-connected. Vote Labour Party, vote LP. I'm Bros Rival and I'm Labour Party candidate for Governor of Lagos State. sáwà bá tó ní ẹ tó ohun tẹ́ bá wọ̀n ní ẹ mọ̀ ohun tẹ́ bá tó ní ẹ tó ohun tẹ́ bá wọ̀n ní ẹ mọ̀ bójú bá yẹjú kóhun o. ká tó ṣàdéhùn ká rò ó dáadáa o.